محدثاتها وكل محدثة بدعة وكل بدعة دلالة وكل ضلالة في النار والسلام عليكم ورحمة الله وبركاته أنا أقف ولما الله أبتي رسلنا رفوا بل فوق جميع يجميع كتب كنا أقبلوا إن كثير أقبلوا إن كثير الله apàdé lórí nǹkan tí ọlọ́gbọ́n bá fẹ́ mélòó mélòó àwọn apàdé ló máa ń fa àwọn èèyàn pọ̀ ìtòsọ yìí pé kò fàgbà ló jẹ́ láyé àti láwọn ló máa ń jẹ́ fún wọn ọba tí òṣèré fún wa bẹ́ adúgbẹ́ fún ọlọ́run apàdé lórí tí ọlọ́gbọ́n bá fẹ́ àlèmọ́nà òsùmọ́n bin afáàn محمد الخلفاء الراشدين رضي الله تعالى عنه وارضاه اللهم ọlá tí ń bẹ fún ọ̀rọ̀ ọlọ́run ẹ̀rì wọ́n ló dà gẹ́gẹ́ bí ọlá tí ń bẹ fọ́lọ́run lórí gbogbo ọ̀rọ̀ ni ìdí agbègbè lọ́sàlẹ̀ ìlọ̀rọ̀ ọlọ́run náà là ń ṣe yìí àwọn ẹ̀rọ ọlọ́run sùfàánà tó mọ́sálá ìgbà ní ìjọsìn fún wa àwọn tí wọ́n mọ́rọ̀ náà ní anábi kò sí ẹ̀sọ́ ọkọ̀ ọmọ ọgbọ́já ọlọ́n fi yẹn sáà jẹ́mìnà ọlọ́n kó mọ́sọ̀ láìṣe ilẹ̀ ìran fún ẹgbẹ́ bí iṣẹ́ wá ní sunday tí ó bá bẹ̀rẹ̀ oṣù tó jẹ́ àkọ́kọ́ àwọn nǹkan tí a máa ń gbé yẹ̀wò olóòlé àwọn nǹkan tí ó pàtàkì jù èkó jẹ́ nọmba wọ́n nínú tí ọlọ́run kan béèrè lọ́wọ́ ẹ̀dá bíbi pé tí ẹ̀dá ò bá gbójú bá ń sọ ìyé gbogbo àwọn nǹkan tó kù tí ẹ̀dá bá ń ṣe ọlọ́run ní kàkún dáadáa fẹ́ dáná tí wọ́n ní ìkaná jama ọ̀nà ni ọ̀rọ̀ ìgbàgbọ́ wa ọ̀rọ̀ àdíyọ́kàn wa ìtọ́sẹ̀kù ní nàmbà 1 gẹ́gẹ́ bí ayà tí a máa ń kàfún wa ní Suratul Baqara Quran chapter 2 verse 177 ọlọ́n sọ nígbà tí ó mú ọ̀rọ̀ náà wá ọlọ́mọ ilẹ̀ ìsàlbẹ̀rọ àti wọ́n ti rú bí والكتاب والنبيين وأتى المال على هده ذوي القربى واليتامى والمساكين وابن السبيل اللهم من وصل النصور الجماعة والكتاب موجه إلى أتين أمتين وهما اليهود والنصارى أو اليهود يأتي النصارى اللهم ظهرهم ṣùgbọ́n ní direct ọ̀rọ̀ yẹn ń bá wa tá jẹ́ mùsùlùmí náà wìí torí náà bá tó wọ́n tó àìjọ náà ní in fact táwọn bá ń jẹ 50-50 ìyà tí ó máa débi 100 tí wọ́n fa tọrọ látọ́lọ́wọ́ bá ṣe fáwa tó bí ìlú ṣe fáwọn nílẹ̀ ní àríyá lọ àìjọ Muhammadan sallallahu alayhi wa sallam ọlọ́run bí ànábì kan dìde sí àwa lásìkò tiwa lásìkò píríọ̀dù wa ìbáwọn ò ní irú irú ànábì bẹ́ẹ̀ àwọn ìmẹ́bí ọlọ́wọ́ bá pọ̀ láyé lóòtọ́ ọlọ́rin tí ìfà rúṣùn fàgbọ̀nà bàbà wọlá bàbí nínú sọ́rọ̀ tó bàbà òjísí ọlọ́rin tí ma ń wá sáyé ọlọ́rin lára wọn ṣùgbọ́n wọn kan agbọ́lá fún wọn lórí àwọn ọ̀fẹ́ tí a bá sọ́dì láìpọ̀ àmẹ́bí sọ́wọ́ mọ́rin ọ̀sọ́lá àbí mẹ́sẹ̀jì tá àmẹ́bí mọ́wá tí a bá sọ́dì láìpọ̀ àwọn òjísí ọlọ́wọ́ bá dókù èyí mọ̀ pé ìgbémúdé nà tó ọlọ́run kan náà ló sì ra gbogbo ìgbọ́n ọlọ́sì ní pé ọlọ́gbà fẹ́lẹ̀ kan jẹ́ nìkan lọ. sọ àwọn tí ọlọ́run wá ní kájọ ọmọ lẹ́yìn àdínábì sọ́lọ̀ máa yọ sọ́là bí àwọn bá ṣe àtẹ́mọ́sí irú ibi ẹ̀rú bí náà sọ́ra ṣe dọ́gbù ìyànàwó jẹ. ìrúwá ìṣẹ́kì àpọ́nlé tó ga látọ̀dọ̀ wa iyì tó ga látọ̀dọ̀ wa bí òṣèlú wa sọ olùgbọ́lọ́ ńdàkù àdínábì sọ́lọ̀ mọ́ wa lè yọ sọ́lọ̀ lẹ́nì bọ́ọ̀lì tó bá tẹ̀lé òun ní pàṣẹ lẹ́lẹ́mà rí ní ọ̀rọ̀ àwọn afáàfẹ́ alákọ́jọ ilé mọ̀kà ọ̀lé yẹ̀kún lórí màdáàmì bí èyàn bá ti ní bí èyàn bá ti pàtàkì sí lójú ọlọ́run tí ó ilé ìpàtà ti mọ́ ti yá rẹ̀ máa ń pọ̀ lọ́dà sọ́lọ́mù nífẹ̀ẹ́ ìfọ́tọ́ ṣùgbọ́n tí mo ti pọ́n ọ lépo náà lọ́wọ́ ti rí rí ibi ẹ̀ ti máa rí nínú ọlọ́run bàbá لأخذنا منه باليمين ثم لقطعنا منه الوتين الله nípa ìrìnàbí bá fi sọ tí ni ọlọ́run òfin ẹran tó parọ́ mímí ọlọ́run ìdí mi ò ní ó yí tó mú ìdí mi ò ní ó ṣe tó ṣe ọlọ́run láti ọwọ́ ọ̀lẹ́ra àti gbá àtún ọmọ rẹ̀ ní àfàtúwọ́lẹ̀ ẹlákùnjẹ́ yà kékeré rẹ̀ lórí pé ààrẹ̀ ẹ̀ṣẹ́ ti ṣókù díẹ̀ káàṣó kàkà nígbàtí wà lọ́wọ́ àwárí pé nígbàtí wọ́n lè kú gbogbo lọ́wọ́ fọ́ ní ti ẹ̀ tó bá ṣe sí ọ̀gá kò sí kàkà tó fẹ́lẹ̀ nínú ẹ̀ tó túnmọ̀ sí ó ṣe ọ̀gá àwọn tí wọ́n jẹ́ ìyàwó ẹ̀ fún ni ní ọlọ́run sọ̀rọ̀ sí wọn náà wọ́n há ìlú ipò lọ́dọ̀ ọlọ́run ọlọ́run ma yá ti mẹ́kún náà bí fàáṣíṣà ti mọ̀ bàjínà ìyá ni bá hàn lápẹ̀ ìyàwó ànàbí ma yá ti mẹ́kún náà bí fàáṣíṣà ẹnìkan tó bá ti ti lọ́nà orílẹ̀ ìdọ́ afúláhàn àbábù ní ẹ̀fẹ́lẹ̀ wà káàlà bàálíkà àwọn gbọ́gbì ẹ̀sìn ìrọ̀ ọlọ́mìdọ́ bú ìyàlá fún ẹni nínú ẹ̀yí tẹ́ wà lábẹ́ àmì wọ́n ìtọ́ ìyá kan fún ẹ̀yà ti tó ẹ̀yà ràṣí dáná bá gbé abá fún ọlọ́gbọ̀n ẹgbà 200 ilẹ̀ ní ọgbà yẹ́rẹ̀ kí lọ́pàá gbogbo wọn ti yàwó àdínábì ọlọ́wọ́ bá wọ́n lọ wọn bẹ́ẹ̀ wà láwọn mùsùlùmí náà lápapọ̀ ní ẹ̀yìn ó ti máa kàá bọ́kùnrin bá ti ń kàbí àgbọ̀ nílé yẹ Quran chapter 3 verse 110 kuntu khayra ummatin ukhrijat lin-nas ọlọ́run ilẹ̀ dáadì lẹ́jọ́ bá ṣe wá dáadì bàbá ṣe rú ní ọlọ́run yẹ̀rùdí àti nọ̀sọ́rá mọ́ sí àti tí wọ́n ṣe tọ́fi lẹ́tọ̀ sí àbùkù lọ́gbọ́ àbùkù làwọn ọmọ àgbà ọlọ́run ilẹ̀ pàdé rọ ní ìkánú ṣẹ́ dáadáa yìí àdùwọ́lù ojú wa kò ń fi bàlá ní mọ̀ṣẹ́ ìwà ní mọ̀ṣẹ́ ta tó gbà pé ẹni fẹ́ rẹ̀ nǹkan tó bá bàrà níwájú àwọn ọlọ́run èsì pé tó gbẹ́ dojú kọ ní lóòrò ní yọ ẹ̀kọ́ ní síbi tóòrò tí wọ̀ ní àwọn yẹ̀wúdí àti nàṣọ́rọ̀ ọlọ́gbà ọlọ́run ṣùgbọ́n ta tó gbà pé ní dáadáa kan fáà rẹ̀kọ̀ọ́nẹ́ẹ̀kì ní dáadáa fún yí ẹ̀ẹ́fì ìgbàgbọ́ tí ni ọlọ́run ẹ̀ẹ́fì síwájú lẹ́yìn ọlọ́run wá ta orí mú gbàgbọ́ bí mẹ́rin tẹ̀lé yẹ oúnjẹ márùn-ún ìdí Suratul Qamar nínú Suratul Qamar ọlọ́run wá ta orí mú ẹlẹ́kẹ̀ẹ́fà fún iná làwọn orígun ọgbàgbó ẹlẹ́kẹfà rí láti lè tí a ń gbé yẹ̀wò láti tí ìtọ́ra tó lẹ́wọ́ àdébì nígbàlágbà lẹ́yìn àmà ìyàrẹ́rẹ́ tí ọ̀pọ̀ ọmọ ẹ̀yìn ìhàzí ilẹ̀ àkà náà àwọn orígun ọ̀wọ̀n ọ̀yá náà ẹ̀wọ́n ní àbá الإيمان باليوم الآخر بارك الله فيكم وصلنا في الركن الخامسة orígun eh, ẹlẹ́kẹ àrùn òdádẹ́ni ìmọ̀nà dé délé ọmọ ìhàfẹ́ ìlébàgbọ́ sí ọjọ́ ìkẹyìn ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ni a sọ lórí ẹ̀ fún wa bí ilẹ̀ ti a ti tó kúrò lórí ẹ̀ a wà lórí àwọn ìjọsọ tó fi tó yẹ ọjọ́ ìyàlùmọ̀ sí rí ìyà àwọn ọ̀rọ̀ tí ó lé pẹ̀lú àti bọ̀tán ẹ́ ń dè ọmọ ìdí ènìyàn gbogbo bá ti ń bá lọ sí gbogbo ẹni lọ láyé yìí ilé kan náà ní ọ̀padà rẹ̀ lè sí pọ̀lọpọ̀ láti sọ fún wa jẹ̀má nípa pé ti tí ó rẹ̀ lè sí ilé ìlọ́gbọ́mọ jẹ́ àyè ìgbọ̀nà ọlọ́gbọ́mọ sọ́lá ìṣe rẹ̀ fún wa àrígbọ́mọ jẹ́ àyè ìbànújẹ́ ọlọ́gbọ́mọ sọ́lá rẹ̀ fún wa ayé tàwáì àwọn kan

àwọn kan mọ̀ bẹ lálùjẹ́nà àwọn kan mọ̀ bẹ nínú ọdún àbàjẹ́nà àdínà alùgbùnà ló ní ọmọ díẹ̀ ọlọ́mọ́sáwà lọ́ta ní wọn adéṣkan jẹ́ ní ọmọ báyẹ́ sí ìbọ̀bì lẹ́rù àfáà ló jẹ́ ní ọmọ tí ó ní pòfẹ́sọ̀ ló jẹ́ ní dọ́kítọ̀ ló jẹ́ ní òdọ́kítọ̀ náà ní ẹni bọ́dì ẹ̀wọ̀n akọ òṣì lọ́rọ̀ ọlọ́run pé bíbá wa bá dé yìí ìgbìyànjú tí wà ní ọlọ́gbọ̀dọ̀ kọ dáadáa mọ́ wa ní ọlọ́run Muhammad sallallahu alaihi wa sallam onígbà tí ọlọ́run bẹ̀rẹ̀ àdámọ́ ọmọ ẹ̀dí ẹ̀dí ọ̀dá ọmọ ẹ̀dí ìyẹn ni ọlọ́gbù yẹ ẹ̀fẹ̀ kan ni àwọn ilé yìí ọlọ́gbàwọ̀ ẹ̀dá kalábà rẹ̀ ọlọ́gbẹ̀gbẹ̀ jẹ́nà àti bọ̀tán àwọn ilé yà jẹ́nà ní òjẹ́ ìfẹ́mọ́ bí ọ̀sẹ̀ ó sì gùn bí ẹlẹ́kẹ̀ẹ́jì ó ní iná ni wọ́n lọ ókè ní àti ẹlẹ́sì ń bó lọ́lọ́ ń bó ní ọwọ́ ìwò la fọ́ọ̀lù sí inú méjèèjì ṣùgbọ́n gbà tí a bá sí ní lábẹ́ wípé àkó òdébì tí ọlọ́run bá fẹ́ ànábì lórí ni àwí ẹ̀kọ́ ó ṣe rí ìyẹn sọ torí àmọ́ gbìyànjú lórí ìmọ̀ ṣe dáadáa ibi ọlọ́run bá pa wá láti náà Eh, ṣùgbọ́n lọ́wọ́ bá lọ àwọn ọ̀nà kalẹ̀ bí ẹ bá tọ̀ yóò rí ilé sá jẹ́nà ìmẹ́lẹ̀ ilẹ̀ bí ẹ bá tọ̀ yóò rí ilé sí iná adúlásọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ fún wa lórí tí ó jẹ́ sí àjẹ́nà àti ìròyìn àjẹ́nà àti dáadáa tí Súnmọ́ ní ẹ̀rù ní àmọ́ ogun wá ìtàmà dẹ́rù bara wa, ọba tó dáwà jẹ́ dẹ́rù ẹ̀kọ́ àwọn kí wọ́n láti ẹ̀. Dípò yẹ kí wọ́n tó dẹ́rù ẹ̀. Ẹ̀rì, lọ́lọ́mọ bá dárúkọ àjẹ́nà lọ́nà bí 65 times ní máa lọ́kọ̀ àmì. Ó sì dárúkọ náà kò lẹ́gbàá bí 120. Ó tún wá ní èdè náà, mo dẹ́rù náà yẹ ẹ̀kà lẹ́fàárí ti ṣàtìyàmà tó yẹ kẹ́ lè rí nílé ohun àwọn ọjọ́ táwà náà ń bá rí láyé ẹ̀rì lẹ́fàárí gbogbo ẹ̀ lérí fòkánù ọ̀pọ̀lọpọ̀ ọ̀gbàṣìlá máa ń sọ fún wa wípé ìyẹn lè wà láyé kó mọ́ pàṣípò àjẹ́mìnà tí ò bá tèsì àbọ̀bí ẹ́ kódà tó fi kọ́mọ àjẹ́mìnà náà ní òjẹ́ bọ̀gbọ̀n ní mọ́ fíìlì àjẹ́mìnà lẹ̀ lápáyé tí ó fi dá ìjẹ́ náà ó lè mọ́ fi ilẹ̀ láyé rárá bọ̀ sí iná rí bẹ́ẹ̀ jẹ̀wọ́n kò pọ́ sílù àtẹni tí ó wọnú àtẹni tí ò ní wọnú àwọn méjèèjì ó fi ilẹ̀ iná kan tó kú láyé á sì fi ilẹ̀ alábíwá Muhammad sallallahu alaihi wa sallam ó lè ṣáka sí annáru ila rabbiha wa mawlaha kí ni náà orí apala ti bá àbí bá àtọ́ apákan ní jẹ apákejì níbi tó gbóná dé alábìnrin yẹn lọ́wọ́ ọba ti wáyé ọ̀dá fún iná ní tó gbóná dé yẹ pé kó máa mẹ́sìta lẹ́ẹ̀mejì lọ́dún kó máa mẹ́sìta lẹ́ẹ̀mejì lọ́dún ilé àkọ́kọ́ láríkà máa ti dìdú náà omi máa ta ní àfárá òun náà ni ìgbóná àgbójú táàmọ́ fíìlì lọ́dún ọdún nílẹ̀ ń bọ̀ díẹ̀ díẹ̀ báyìí ẹ̀yẹ́ ti ń tàbí ẹ̀lẹ́ lọ́tọ́ yẹn báyìí ọ̀rẹ́ ìfẹ́ wọn march wọn april wọn may april ọ̀pọ̀lọpọ̀ dáhùn ẹ̀rí bí ọkùnrin tẹ́ tà síkè tí gbogbo ẹ̀yìn ọ̀rùn lóbi ó yìí ooru àmójú ọ̀rẹ́bìnrin ẹ́ àpẹẹrẹ jáàmùnámọ̀nì ìmésí jáàmùnámọ̀nì ó tún wá ní wàmátẹ́jì lónà fún mi máa dáa ní sámkàrí ọ̀rọ̀ òtútù tó máa mú jù ó pọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn níbi last month èèyàn ní sórí àlẹ́ ọ̀pọ̀lọpọ̀ wọn lóde náà káàkiri ayé káàkiri ayé wọn bá pé àwọn ti ẹ̀rí ìdí ẹja nínú kóòrò bùbárì wọ́n ti gbọ́n ìrẹ́ wọn lọ gbókun wọn ni wọ́n tó bí ọ̀pọ̀lọpọ̀ òtútù tẹ́gbọ́n rí lọ́dọọdún yẹn náà ìlú fi ìjà àmì ọmọ ni iná amé ní amé gbígbóná amé ní ìjáde amé tútù lẹ́gbà wá ní gbogbo ẹ̀rí fòkánò ẹ̀rí orí jọ́pẹ́ fòkánò lórí rẹ̀ ẹ̀rí ajẹ́gbẹ́ ẹran ní kò sí tó bá fọwọ́ bá yíò máa jẹ́ lọ ní ìran náà ní níbo tẹ́gbẹ̀rí inú ilẹ̀ ni jáàmù tálẹ̀ sọ sàlẹ̀lẹ̀ náà ni àwọn ṣẹ́ tí ó máa ń fa sí ẹ̀dá fi máa ń di èrò náà níwájú ọlọ́run ọkọ̀ jáde ẹ̀mọ́ dáwọ̀ àlùjẹ́ náà wà nígbèjì wà tẹ́tẹ́tẹ́tẹ́ wọ́n ti tìrì kí ẹ̀ka yẹn àwọn tí ó bá dé síbẹ̀ lọ́dọ̀ mọ́ dé síbẹ̀ rẹ̀ ti méjì ẹni tí wọ́n jẹ́ náà rẹ̀ ti méjì bí ó ti wọ́n náà ó ti wà nílẹ̀ tẹ́tẹ́tẹ́tẹ́ àti ìdáyé lọ́nà ọba ti dá gbogbo ní ma wá ń ṣèyàn rẹ̀ nígbà tá a bá ti jẹ kòkó àtẹ̀bà sam free láti mọ ọlọmọ ọgbọ̀n bí ìgbà tí ó gbogbo tá à ń sọ yìí kọ́ àlá ni ẹ̀ka anáhùn náà wọ́n lè má ṣáà ní ẹ̀ka yálà bí ìgbà tí èèyàn ṣe ìgbìmọ̀ ìtàbí sí imagination for life orí rẹ̀ ọlọ́sọ̀nà sọ́rọ̀ tó wà ní ẹni àárùn Quran chapter 6 and 37 ọlọ́ni wọ́n kúrò lọ́dá hin mustaqarrun kò sọ́rọ̀ bá àlọ́nà ọlọ́ni gbogbo information sáà náà nígbà fún yín nípa náà nípa àjẹ́mìnà ní tó ti mọ̀ látàrí kó mọ́jọ́ láti mọ̀ ọ̀rùn torí ta bá mọ̀ lọ́wọ́ nǹkan bí yí sẹ́yìn nìyẹn gẹ́gẹ́ bí àwọn ayé àbẹ́ náà máa nínú àrùkọ̀rá ọmọ tí ìwọ́n ti wá lẹ́lẹ́ tí ó mọ̀ tí ó mọ̀ lọ́wọ́ tó yá ti mọ̀ látàrí àmọ̀dájú ilẹ̀ náà tọ́lọ̀kọ́ mọ́ sàrá ìgbésẹ̀ wá lẹ́sọ̀ọ́ tọ́rọ́tọ̀ lẹ ká mọ̀ tọ̀tọ̀ lẹ ká mọ̀ àmọ̀dájú yẹ́ ìgbàlè wọn sọ pé ìmọ̀ ìyẹ̀kì ìmọ̀ àrídájú àrídájú àgbájú rẹ̀ ní ọmọ lé ìyànsá fún ibi ibi ibi ẹ̀rẹ̀ ní ẹ̀sùn ọ̀pẹ́ ìkọ̀ yẹ́ ọ̀dá ṣùgbọ́n láti lè avoid ẹ̀ láti lè jìnà sí ìyẹn méjì ìlànà sí ẹ̀lẹ́ ẹ̀kí àrídájú wọ́sọ́bùrù àti sùúrù orí ilé ìlàfí wọ́n kà fún wa wípé ọlọ́run ní ju ẹ̀dá síná láì bá lé tó sí ìdé ìwá máa ń ṣe tí ọ̀rọ̀ ẹ̀dá bí máa ń já síná kàtígórì mélòó lápẹ́ ọyá jẹ máa ní ara ẹ̀nà وغفر علينا تفضلوا إخواننا بارك الله فينا وفيكم نعم ويا تفضلوا كيوم ọba jí ní lójú orogun orí ẹgbẹ́ mọ́ka náà ọyá nílò wọ́pọ̀ gbà ní òní lọ́dún sọ mẹ́ta kọ́tíráàfù tẹ́lẹ̀ ẹ́ ẹ̀yà sọ mẹ́ta tẹ́lẹ̀ rẹ̀ náà gbogbo sọ mẹ́ta rẹ̀ náà kánà pọ̀kú ìdí ọba fún ni ọyá náà sọ dáadáa sọ dáadáa ọdún jẹ نفي بطلع الشرك بالله قريب عليه ها الرجال يهودي قريب عليه فيه ويعبى بيه ها بعد بعد ما انصرات الجاهلية يبوع انه ما يموري وان نظام في الجاهلية يموري يعني àmà sórí ọpọlọ yìí tẹ̀ fún àwọn alásàmọ́ wò pé wíwọ́ máa sápùn fàyà no ọ̀yá sábẹ̀ الشرك بالله والكفر بالله النفاق النفاق الاعتقادي او النفاق العقيده البدعه المكفره والبدعه المكفره بارك الله فيكم طبعا àwọn kan tí ó mọ́ ń fa sí ẹ̀dá fi máa ń wọná kàtígórì mẹ́rin ni wọ́n àbíká sọ pé mẹ́rin náà ni mẹ́rin ni ṣùgbọ́n gbogbo yíká ẹ̀rí ká dáadáa wọ́n gbogbo yíká dákọ kàtígórì alákọ̀ọ́kọ́ nù ẹ̀sẹ̀ tí máa ń gbé ẹ̀dá wọná láyé àwọn àbá ìsìláàmù wọn ti sí bí ọ̀nà bí mẹ́rin pé kàtígórì ìpele ìkéjì ìkẹta ìkẹrin kàtígórì alákọ̀ọ́kọ́ ni ológun jù lọ́wọ́ ti jù kí lọ́fà tí ó tí ọlọ́gbọ̀n bó fi àánú ọrẹ àti àforíjì ẹ̀ kò fi sínú ẹ̀sẹ̀ yẹn rárá bí yàn bá kú lé lórí ẹni yóò wọ ná nọ́mbà wán kò sì ní kú olú ẹ̀ fọ́ ẹ̀fà nù yẹra lọ sọ pé àwọn tí ń wọ náà o àwọn bí ó wọ náà dùkú ó dàmọ́ abájáyì wọ́n wọ náà fọ́ ẹ̀fà bí kúránì ṣe máa ń sọ لم يكن الذين كفروا من أهل الكتاب والمشركين منفكين حتى تأتيهم البينة رسول من الله يتلو صحفا مطهرا فيها كتب قديمة وما تفرق الذين أوتوا الكتاب إلا من بعد ما جاء ما جاءتهم البينة وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين حنفاء ويقيموا الصلاة ويؤتوا الزكاة وذلك دين القيمة إن الذين كفروا من هذا الكتاب والمشركين في نار جهنم خالدين فيها أولئك هم شر البرية من الذين كفروا من هذا الكتاب والمشركين شوف الكفر وشوف الشركة صلى الله عليه وسلم ونبيني أولي كاتبوني أفوقه ìdí wọ́n máa ń fa kí ìyẹ̀wó tọ́ sí ìyàn iná gbére kọ́lọ́mbí fáyẹ̀ fún ìyàn òǹdà ni àwọn kàtígórí àwọn ìṣẹ̀ mẹ́rin tí a dá kọlù àṣírkú al-akbar wa al-kufru al-akbar wa النفاق النفاق الأكبر وكذلك البدعة الكبرى عامل ذلك البدعة المكفرة هو كان يكبر فيها فوريه kàtígórí ẹlẹ́dẹ̀ yìí olóòrì yìí kó ṣe pé owó tó tàkọ́kọ́ yìí ẹ̀sẹ̀ náà ẹ̀rù mọ́kò tó tàkọ́kọ́ yìí àbúrò àwọn àkọ́kọ́ yẹn ló jẹ́ ينوى قومك أمامني الشرك الأصغر والكفر الأصغر والنفاق الأصغر والبدعة الصغرى فقدوا لي بنير الجماعة orí méjì category number three ọ̀nà mi kàbá eré gbọ́nà wà almaọ́sù àwọn ẹ̀ṣẹ̀ ńláńláńláńlá àwọn òtó méjèèjì àkọ́kọ́ tá a kọ́ kan ní ṣùgbọ́n wọ́n máa ń pè wọ́n lẹ́ṣẹ̀ ńláńláńlá ẹgbẹ́ṣẹ̀ ńláńlá náà ni wọ́n orílẹ̀-èdè ọwọ́ sí àmúwá fún wa eré ẹ̀yẹ ọ̀kan nínú àwọn ẹ̀ṣẹ̀ yẹn ó lè sọ̀rọ̀ pẹ̀lú burúkú wájú ọlọ́run wọ́n wo àwùjọ wa lónìí ẹlòmí ilé fi tẹ́ lápọ̀ tún bí ráǹkì ní ẹlòmí ilé fi tẹ́ lápọ̀ ẹlẹ́kùn ó di ẹgbẹ́ kápì yẹn ẹ sọ̀rọ̀ jama oyè ọ̀ràn ní o ẹ̀rẹ̀ oyè ọ̀ràn wọ́n ti yí pé orí إذا أنا continue به إن شاء الله على رأي الكبيرة الطافنة والعشرون من ẹlẹ́kọ̀ọ́ kàbí lọ́gbọ̀n 29 tàbíkọ̀ tó kìrò dínà ìgbìyàn fún wa ẹ́ àti ẹgbẹ́ wa ní fi pé lápọ̀ tún orí fi pé lápọ̀ sí láwọn ogun ẹ̀sẹ̀ tàbí de lá ẹ̀dàkùn sí láàbà àtọ̀bẹ̀ ni ẹyọ kan rẹ̀ lásán ó tẹ̀lé tó sọ́yẹ̀ lórí burúkú níwájú ọ̀nà so ìlú tí àwọn nǹkan wọ̀nyí bá sì ti gbajúmọ̀ tó ti pọ̀ ní wàhálà lẹ́ máa rán bẹ́ẹ̀ wàhálà lẹ́ máa rán bẹ́ẹ̀ ló bí ọ̀pọ̀lọpọ̀ àwọn ìgbàbá ń bá yí láwùjọ wa léyìí yìí tó jẹ́ sẹ́ṣẹ́ àdánwò tó jẹ́ pákéjì àdánwò látọ̀dọ̀ ọlọ́run tó mẹ́rin tẹ̀ ìtọ́kọ̀ jù ní ẹni pé ìyà ẹ̀fẹ́ wa ńlá ń jẹ́ àṣìṣíjì original refreshment ni o a ń parun ni o ọlọ́kùnmọ́ ti jù alẹ́ tó oòrùn tí wà ní jáàlè lọ dákẹ́ àwọn ọ̀rọ̀ dáa lẹ́bù àìlẹ́bì náà ni a sì gbọ́jú alẹ́bì ọ̀rọ̀ wa lẹ́lẹ̀ yóò bá mú ní bára ní ẹni dájẹ́ kòkòrò lóbì láàbá lè sọ fún wọn ní òfẹ́ lóró lójú sí lè lọ tó tó bá bẹ̀rẹ̀ ẹ̀kọ́ tẹ́ pọ̀ ọ̀fún tàbí wá fi fi wọn kó bá wà aláàtìjọ máa ń sàlàyé ẹ̀ ìjọba sì kù lára kálukú náà ẹ̀ẹ́dẹ́sẹ̀ ìdájẹ́ tó yẹ wẹ́ dànù lẹ́ẹ̀kan sí ara clean àti máa wẹ̀ díẹ̀ díẹ̀ ẹ̀rọ ọmọ ọmọ ìyára tí wọ́n máa ń ṣe pínta ara àwọn pínta sí ẹni ẹ̀hẹ́ tẹ́tàrí glọ́ọ̀sì tó dá wọ́n ti kún lékan ti kún oríṣiríṣi ẹ̀dá bàbá wọn dé máa ń ní ọ̀dá tó sọ̀ lára lẹ́ẹ̀kan wọ́n máa fọ díẹ̀ díẹ̀ ẹ̀hẹ́ ìgbé ẹ̀kú yẹ lè níta ń ṣe ọmọ fi ẹrù ọ̀rọ̀ fún ẹrù ọ̀rọ̀ mọ́ àwọn ikó ti wà lára káńtó wa bó ní ó ti máa review with an self determination káàkiri lámìyànú ọkàn wa òrùkókùn ilẹ̀ tó sáàtọ̀ ọgbẹ̀ Ramadan lókú bí oṣù kan ó lé díẹ̀ yìí débi fọ́kí Ramadan tó dé o bá já gbogbo ọ̀rọ̀ ẹgbẹ̀rẹ̀ jùlẹ̀ bí ò bá jẹ́ àti ń gbá jùlẹ̀ kan nínú 30 àwọn ìyàgbọ́ lè kú bí báyìí omi ẹ̀gbẹ́ àbí omi ẹ̀lú omi ẹ̀gbẹ́ ti lọ́dọ̀ sí ìdíjẹ́ ní ọlà wáyé ọlọ́run yóò bí wọ̀gbà táwọn ẹ̀ṣẹ̀ kàbìkàbìkì láti wà láàrin ẹ̀rẹ̀ àbúgbọ́lọ́gbọ́n bá sọ àwọn ẹ̀ṣẹ̀ ṣe àlọ́kù tó látàrí rẹ̀ yóò mọ̀ gbìyànjú yóò bá wọ́n sọ wọ́n ní ọ̀pẹ́kùn kò nínú ọmọ mọ́nu tàbí ọmọ yìí tó ń dá ọlọ́pùn sọ yìí bọ́lọ̀ sí lọ́nà ẹ̀dẹ́ فبسورة الشمس فألهمها فجورها وتقواها ọlọ́run bí ìfẹ́ ìṣẹ́ bí ọ̀gá ẹ̀yìn náà mọ̀ ìfẹ́ ti ṣe tó jẹ́ ìbẹ̀rù ọlọ́run lẹ́bí sí ẹ̀yìn náà mọ̀ nínú sẹ́yìn tó bá wá rí bẹ́ẹ̀ gàmà kíkà tó gbìyànjú láti rí wípé àwọn nǹkan tí ó bá já àwọn ẹ̀ṣẹ̀ tàbí àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá yìí ká gbìyànjú láti jùlẹ̀ ọ kọ́lọ́n kó mọ́ sí ilẹ̀ fún wọn tọ́wọ́ àwọn àwùjọ wa lè ní àwùjọ wo àṣíf kò ràn wá lọ́wọ́ láti fi ẹ̀sẹ̀ sílẹ̀ bí báyà kan máa dákun sí ẹ̀rẹ̀ sọ ilé ìsọ ẹ̀fọ́ ti wa di ní táàjọ́gbò ẹ̀ àjọ́gbò ẹ̀fọ́ ti wa láti lè rí ní sáfún sí ẹ̀dà ìbọn society tàwà yóò ràn yàn lọ́wọ́ àwọn society ilé ìgbẹ̀rẹ̀ ìgbọ̀bá lọ fẹ́ sáfúráfúrá ó lè rẹ̀ láti bí láti pé kí ni omi tí ìjẹ̀bú òbí ìwà sílẹ̀ lórí ní áìlàndì tọba wọ oró kìíní kan sí oró kẹrin kan nídìí tí ọba ìjáde ní oró méjì síkì wà ní gbà pé ọwọ́ ọdí wọ́n bá ó lè yọ kan gan lọ́jọ́ onílùkọwọ́ oró ní ìjáde sí kejì wà ní gbà pé wà ní gbé rẹ wà ní gbé nǹkan rí wọ́n wà lọ́pọ̀ orúkọ ìdí ayé àtọ́run bó ti wá rí orí ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀ṣẹ̀ tí a máa ń dáàmù ìtí ọwà tí a fẹ́ sàlàyé ẹ̀fún wa lè ní àtọ́pẹ̀ náà bí ẹ̀fún wa ní oṣù tí ó kọjá òun náà ní kí ni o àyẹ́kùtò lálẹ́ ìsáàmù náà àyẹ́kùtò lálẹ́ ìsáàmù náà òun náà ní kí ọmọ nìyàn kó pa ara rẹ̀ kọ́tù lè ìsáàmù náà tẹ̀bí ọ̀tọ̀ ìkàbá ìrìn òun náà ní kí ẹ̀dá ń bá rẹ̀ ẹ̀dá ń bá rẹ̀ ìlera àdánwò ìdí ọ̀pá ẹ̀dá ẹ̀dá ó kì í pa rẹ̀ ọlọ́mọ ìṣàdánwò fún wọn ọlọ́rí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n kọ̀ méjì nǹkan yìí èyí ti tó ọ̀pọ̀lọpọ̀ wọn náà ní ìlera ló ní kí wọ́n síbẹ̀ tí kì bá ṣe pé wọ́n kẹ́kọ̀ọ́ wọ́n kẹ́kọ̀ọ́ gbàgbọ́ wọn akẹ́kọ̀ọ́ lànà àwọn òjí sí ọlọ́run lójú ó máa yọ sílẹ̀ fún wọn ìtọ́ bá wọn nínú àdánwò ó máa ń kéré sí tẹ́lò méjì òpó mọ̀só ẹni tí ọ̀pá rẹ̀ bọ̀tá ṣe ládùúrà náà ni pé àdánwò tí máa ń gẹ́dà tẹ́dà bí dínú parẹ̀ fún òláyé nígbà kan náà ṣe ẹlógínú kú ní àwọn ọmọ ìgbà Yorùbá náà ló gbé náà wọn ọmọ ló ṣe àti ìtàkù oníkùsù ọkọ̀ ẹ̀yà ẹlùmọ́pọ̀ ojú ìyọ̀mọ́ ogun ẹ̀lẹ́ aláwọ̀ tí wọ́n ẹgbẹ́ bá ti sọ́ọ̀ náà ní bá ń tẹ́lẹ̀ wọ́n ń takò tọ́lọ́mọ́ tàbí wọ́n kú ọdún kan gbogbo ẹ̀ ilé yìí ọlọ́mọ̀bọ̀ Allah subhanahu wa ta'ala ó ti lé wọ̀ fún èèyàn kí lọ́pàá torí pé ẹ̀mí tó wà lára wa sáwàlá ní ẹ̀tọ̀rọ̀ jẹmọ́ ẹ́ ọkà ní ẹ̀mí tó wà lọ́rùn rẹ̀ ìwọ́kọ́ ní ọ̀rọ̀ agbò ọ̀rọ̀ àìgbọ́ ọ̀rọ̀ àìlájú orí tó bá ti wí mórí lẹ́sẹ̀rá bí ayé orílẹ̀-àká ìlú ẹ́ ọlọ́run ló ní ẹ̀mí yẹn ìdí ò bá tẹ̀fẹ́ kọ́ fi bá lò tó bá fi bá lò wá jẹ́ yà tó ẹ̀yìn ọ̀pá rẹ̀ èwò ní ẹ̀ṣẹ̀ ńlá ní lọ́dọ̀ ọlọ́run mo bá ta irú nǹkan tàbá máa kékeré ní ọ̀tá àbá máa sáyé nínú difficulty nínú ìlera èwò ní bínú parẹ̀ èwò ní parẹ̀ èwò ní ẹ̀rí tí a mọ́ wá òun náà Quran chapter 4 Suratul Nisa Quran chapter 4 verse 29 to 30 ọlọ́run ni wọ́n la taqtulu الله كان بكم رحيما ẹ̀mọ́ para yí o torí ọba dọ́gbà yí ọba aláàánú ni ẹ̀rì bẹ́ẹ̀ láyé alẹ́ ìlọ 195 ọlọ́ni wọ́la tó bí àìdí ìkún wọ́la tó lọ́kọ́ bí àìdí ìkún ilẹ̀ àtàhìlúkẹ̀ ọlọ́ni ẹ̀mọ́ lọ sí ọwọ́ yíbọn àrùn ìjọ́ òṣùpá parọ́ fún ni wà sínú ọlọ́run láìkí àwọn tí ń ṣe والنبي صلى الله عليه وسلم النبي محمد صلى الله عليه وسلم نبي الصديق ولقفوه يريد ركيه وبين قال ينامي ففي حديث جند بن عبد الله رضي الله تعالى عنه ولم تبني يونس في النبي نام قال النبي صلى الله عليه وسلم كان في مكان قبلكم رجل النبي الذي هو خليل فوق يدور دليل àti bóyá lọ àwọn ọmọ ilé ní àwọn àdínábí ọlọ́run tí wọ́n ti lọ anábì lárakùnrin ilẹ̀ ní bíhe yọ́rọ̀ ọ̀lù pàjáfà à ó ní àpamí ara bóyá lójú ogun láti sáré nǹkan ara rẹ̀ wá lè gbé mọ́ ara rẹ̀ ò lè gbé nígbà tí wọ́n sá lọ́gbẹ́ lójú ogun ni wọ́n lè fa áfàdà سكينا فحصل بها يده فما رقه الدم hátà máa zà anábìnrin bó ẹ̀rìn àti bó mú ọ̀bẹ tó ti fi gbé ààrẹ lọ́wọ́ báyìí látara bínú wípé ni ọgbẹ́ báyìí wà lára mi ẹ̀jẹ̀ ò bá lára rẹ̀ mọ́ ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ lọ́pa ẹ̀rì عبدي بنفسه حرمت عليه الجنة wáyé tó gbọ́n bí ogun ìwọ́dì rí ní ìyàtọ̀ tó jù sáyé ní wà padà kú tẹ́lẹ̀ náà ni wáyé tó gbọ́n bí ogun bá dára ní abdé lè rán fún ẹ̀rù méjì kan ló parẹ̀ fọ́kànrán tó aléjì jẹ́nà ọlọ́run ní mo ti àjẹ́nà léwọ̀ wáyé tó gbọ́n bí ogun òjìnà bàbá bàbá wà káàkiri ọmọ bàbá ní wọ́n táyé níṣẹ́ ikú sẹ́ńtírì ẹlẹ́ni kàkàlá yí mọ́nà mọ́sù ẹ́ pọ́pọ̀lọpọ̀ ń fẹ́ ya gbòòrò láàrin ibi táwà ní orí náà sódà jẹ́ ẹ̀rẹ́páwà táwà láyé bí òbí wá táyé lẹ́yìn wọn mọ́ sódà jẹ́ ẹ̀rẹ́páwà ní wọ́n mọ́ lu ayé lọ gbére gbogbo ọjà ní ìwọ́n ti ń lọ wọn tó yẹra máa ń sọ fáwà náà nígbà tí ìbá ibi twenty ẹ̀lú ọdún ìwọ̀dí orí rẹ̀ tó fi é tí ẹ̀sùn ní ìṣẹ́gbẹ́ lógún wọn ọba fẹ́kù láyé lọ nínú ìwọ̀n ààrẹ náà yes confirm kàlùkùsì ọ̀nà ti jìnì bá ti sọ́kà àwọn ìṣẹ́lẹ̀lẹ̀ tí ń ṣe ilé àlá ni wọ́n padà mọ́ sọ tí wọ́n nọ́mbà kan sọ̀rọ̀ àti ẹni mọ́kù tó wọ́n tàkùkù yẹn lọ́dà sáńjì sí فنبي محمد صلى الله فخرجت عليه الجنة إن خرجت عليه الجنة قالوا لي كانوا قارئ مسلمنا لي وفي هذا الحديث خرجه الإمام البخاري ومسلم ọ̀rọ̀lú lápẹ́dọ̀ Ànábì sallallahu alaihi wasallam lórí pé ní ọba bínú parẹ́ iná lè lọ ẹ̀yìn láti lọ́pẹ́ kò sí tí máa ń sọ nílé ìwò náà ẹ̀ṣẹ̀ nínú àwọn ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ sí alẹ́ àwọn ẹ̀ṣẹ̀ tó bá tóbi يعني عبد الرحمن بن صخرة الدوزي اليمني الإمام أبي هريرة رضي الله تعالى عنه وأرضاه اللهم قال يهودي تابع نبي منه وني النبي محمد صلى الله عليه وسلم النبي من قتل نفسه بحديدة anybody tó bá para rẹ̀ pẹ̀lú nǹkan tó ṣáà bóyá bí ọ̀bẹ bí àdá bí ìgò bí anything tó bá bá ṣáà ó lè jẹ́ òkúta tó bá fi gbé rẹ̀ tó الذي فحديدته في يده أي يتوجه بها في بطنه في نار جهنم خالدا فيها أبدا الذي مباقصة تدخل yóò wọ̀ná nínú ọ̀nà yẹn inú ìyà tí wọ́n dì sáì fún yàtọ̀ sí pé lọ́n jò kò lẹ́ni pé wọ́n tó fi irú tó fi para rẹ̀ láyé rẹ̀ wọ́n tó fi lọ́wọ́ báyìí tí ó máa fi yára rẹ̀ nínú ọ̀nà tí wọ́n fi yára rẹ̀ nínú ìyà fún ìyà ni سلا يمين ومن قتل نفسه بسم بسمه فصمه بيده فخصاه بناره جهنم خالدا مخلدا فيها ابدا النبي لين بورزولاجي يقولتل فطب يلومني ẹ́ àti nípa akọ̀kọ̀lọpọ̀ àwọn ìjọkí ìjọ tó wà pọ̀lú ní ọ̀ tí ìrìnàmọ́ ìjẹ tó bá ti bí ó parẹ́ kàtígórí ìsàmọ́tà ń sọ yìí wọ́n wá ní ìjàmbí rẹ̀ Sọ̀nàbí ní ẹni bọ́ọ̀lì tó bá bínú parẹ̀ dúró kó jẹ bọ́ọ̀lì tí ìhọ́bá ló jẹ jẹ kújẹ. Títí jẹ ìdè kú ní kíkú gágá. Ànábì ní yọ wọ̀ náà. Yóò máa jẹ inú náà lọ kán kéde. Pọ́ìsì yẹn ni yóò kó máa jẹ náà tó bá dé mọ́ náà. Ọdún tí ó ti ní ìfún من جبل فقتل bó bá ti kó òkè lèyàn gùn tó ti rí bọ́ ẹ̀ọ́ fi ẹni ilé ọlájà mẹ́wàá ní ogun alájà ní ilé kan ní ìdáná tó lẹ́jẹ̀ lóde ní orí bọ́ọ̀lá ti ìlú ní láti ìlú obìnrin lọ náà ọjọ́ fẹ́ rí sílẹ̀ kò díje bí oṣù kan àbọ̀ lójújù tí kan rí lórí bí i ẹ̀fẹ́ gbogbo iná lẹ́wọ̀n rí àbúrà lọ́dà ní iná kókọ̀ sí bó ti wá wà lọ́wọ́ ti wá wà lọ́rùn lórúkọ tó fẹ́ bí ó para tó ìfẹ́lẹ̀ sí bẹ́ẹ̀ ọlọ́wọ́ wá sí tó ga fún nínú ọ̀nà náà ni ó wà yóò mọ̀ jì yá wá tó wá wá sí tó ga fún ní tí ń jábọ́ ní ó túnmọ̀ ọdún rẹ̀ tó máa rí bọ́nà tó mọ̀ pé ni ìjọba dé lójú àmì náà ìlera yóò fi kú rẹ̀ ìdílera yóò fi kú rẹ̀ fún yín ní kẹgbọ́ ọlọ́gbọ́n nọ́mbà 1 kẹrẹ̀ mọ́bìnrin para yín nọ́mbà 2 هذا الحديث أيها الإخوة خرجه الإمام البخاري ومسلم رحمة الله عليهما وفي حديث ثابت أيها الإخوة من الرحاق الله سبحانه وتعالى غنم قولي أنبي محمد صلى الله عليه وسلم أنبي لدعم المؤمن كبطني أولي هو أقول هو نعم أنبي لي سيدك ومسلمين ولا بكي يوقعني ní wọ́n kọ́tọ̀fà mọ̀mí náà bí kọ́fín fọwọ́ kàkọ́tì ẹni tó bá wá bá mọ̀mí tó bá mọ̀mí ní pààrẹ̀ díẹ̀ sí rẹ̀ ní pàdé òun ni wọ́n kọ́ sí lọ́rùn ọmọ kọ̀tọ̀lá yọ́ sọ́bù bí tó bá parẹ̀ pẹ̀lú anything tó bá fi para rẹ̀ ìbọn ní anything ní obìnrin bá bí yìí yọ́mọ̀ kìyàmù nǹkan ìwé ni wọ́n ti lọ pọ́ ní ṣe tó bá fi jọ́ gbẹ̀dà kìyàmù ọjọ́ والحديث الرابع أيها الإخوة حديث لك الرقام هو يريد àdíṣẹ́ kí yíò bínú parẹ́ ìlànà ẹ̀sẹ̀ lọ́lọ́rì ẹ̀rẹ̀ onílẹ̀ àdíṣẹ́ bí wọ́n yíra rọ́bí yọ́lọ́hù tààrà ánìhù àrùnà ọlọ́pì yọ́bá ìfọ̀n kẹ́lẹ̀ bá náà ó ní ṣẹ̀fẹ́tù gùnẹ́yà máa rọ̀sùnlẹ̀ ìfọ̀lọ́wọ́ ìwọ̀sọ́lọ́rẹ̀ فقال الرجل لمجد أبي الإسلام abúrẹ́ra oláwọ̀jọ́ bí abúkẹ̀ láìmọ́bí ni ọmọ ogun yẹ ní fòlẹ́rì ẹ̀yà bí ọdún kẹsàn-án láìmọ́bí dé ní Mọ̀dínà ọ̀gbọ́yà mẹ́rin lọ ọdún mẹ́wàá ó lé ní oṣù díẹ̀ kó tó jáde láyé ní Mọ̀dínà ọdún kẹsàn-án yẹn wá jẹ́ abọ́ fòlẹ́rì yẹn lórí ọ̀nà Mákà lọ́wọ́ ni wọ́n ti gbà abúrẹ́ra wá ní mo wà pẹ̀lú àmì lójú ogun ni ولفقال برجل من موجود عبد الإسلام هذا من هذه النار nígbà àwọn tá lè pè ní mọ́sí ní náà lè tí wọ́n tẹ̀lé ọ̀sọ́jà tó ráàmù lọ jagun lọ́pàá àjẹ́bì ṣe ṣe kọmanda àjẹ́bì ní ààbá lè ha lè nà ṣe lè yìí nínú ọ̀sọ́jà tó tẹ̀lé àjẹ́bì lógún náà ni àjẹ́bì lè ha ni tó ọ̀pọ̀lọpọ̀ mọ́ tí ó ṣe tẹ́lẹ̀ sábà fún àjẹ́bì ní ọmọ wọn àbúrẹ́ ìrọ̀ ọlọ́pọ̀ bá ní fọ́nkẹ́wọ̀n wọ́n ní falamma hadọ́rùn-ún kìtà lakọ́tàlá rọ́bìn kìtà lọ́ṣẹ̀rí ilẹ̀ wọ́n ní tàbí àwọn tí bá tó fi tó mú fẹ́ bẹ̀rẹ̀ bẹ́yìn ìṣọ́ọ̀bá tìlì mọ́ bẹ̀rẹ̀ wà ìṣọ́ọ̀bá tìlì káfíọ́ láàrin ọmọ mi ní àti tìzẹ̀rí wọ́n ní rí bí arákùnrin bá nẹ́bí ní ọmọ náà ni ó pàpọ̀ ọmọ wọ́n jà lójú ogun rẹ̀ ọjà ogun ní ogun tó ní agbára ó ti kàyàkàyà fáwọn kìzẹ̀rí ilé ilé òlélẹ́yìn ó tó wọn fẹ́fẹ́ lójú ogun ni bọ̀dé lẹ́yìn ànábì sọ pọ́ ọmọ ẹ̀mọ́ ni ọ̀rọ̀ ànábì ni òṣèré kó dání ìṣe rẹ̀ sí ló ṣe nílé wọ́n nípa àṣọ ọba ti ru yẹ̀rọ hadron fàfíìlà yàrá rọ̀ṣọ́lọ́mọ́ الذي قلت له آن فإنه من النار فإنه قاتل اليوم قتالا شديدا وقد ولي lójú ogun yẹn náà ló ti wá ní àpá wọ́n ti sá lọ́gbẹ́ àwọn èèyàn wá lọ bá nàbí sọ́lọ́ bá ní sọ́lọ́ àgbà tó sá lọ́gbẹ́ yẹn wọ́n rò kó ti kú ni wọ́n lẹ́ni tó sọ wípé ọmọ náà ní eré ànábì ó mọ̀ ní jakuru kú ní ogun ó mọ̀ ní gbìyànjú láti ẹ̀kan eré ànábì ṣùgbọ́n ti jáde láyé báyìí o ọ̀kọ́lá nàbí sọ́lọ́ bá wà ní wàsánlá rí bíi ilé ọ̀dọ̀ ọ̀rọ̀ tí a jẹ́ àfà àtàbájọ́ ma ya kọkànkọkàn náà bí ó bá ń sọ ká ma ma dáwà náà mọ̀ sí láti ma pèèyàn lọ́mọdá tó ma pèèyàn lọ́mọdá pèèyàn lọ́mọdá pèèyàn lọ́mọdá àgbọn sí ẹrù tí mi ò bá tó bẹ̀ láti sọ pọ́ ma náà ni ọ̀tá mẹ́rin bá sọ́tọ́ lágbẹ́bí ọ̀rọ̀ ọ̀sọ́ ni ọwọ́ ìta mẹ́rin bá pè lọ́mọ náà àwọn gbà sí àwọn tá mẹ́rin ọba pè lọ́mọ náà àkọ́rọ̀ wọn lọ́ba tó dá wọn lọ́wọ́ وشرك وكفر ونفاق وبدعة عن بذلك بدعة المكفرة والنفاق النفاق الأخية ويقول لي أول كان ويقال جمع مسلمة فائزة في الأسان الذي أول كان ولي جمع أبو هريرة ولا أقول يهدي أبو جمع وأقول أموال أصفاد نبي أمجي إلى النار إلى الله ولفقاد بعض المسلمين أن يرتاده níjọ́ yẹ àríyàn mùsùlùmí tó tẹ́tẹ́ òkú bá nẹ́bí sọ pé para kan yẹn à ìnáwó ẹ̀sùn tó bá sì rí àti àwọn ní òsọ pé kò ní ẹ̀ but government ẹ̀rọ nẹ́bí ọlọ́mọ lágbára púpọ̀ kò sí náà àwọn orí ìlà tó bá rí náà mùsùlùmí tó tẹ́ ẹ̀dá òsọ nẹ́bí pé àrí ní òkòdò jọ wọ́n ní فبينما هو على ذلك إذ إنه لم يمت ibi tí ọ̀yẹ́ bí òkú ti kú nígbà wọ́n fà medical information ibẹ̀ náà ni wọ́n tí wọ́n ń gbọ́ information pé a kò kú túrù ọgbẹ́ tí wọ́n mọ́ti sá lọ́pẹ́ èrè pé yẹn ló gbà lọ o wọn láti ń gbégi ìjẹrọ àṣẹlú ìdáni ṣùgbọ́n ní máàkì tó wá di òru ìrora ọgbẹ́ yìí ìrora kí ni mo pé ọgbẹ́ yẹn ìyẹn ní ara rẹ̀ wá gbé e mọ́ ẹ̀yìn ẹ̀dẹ̀mọ̀ bẹ́ẹ̀ ni ìrora nílògbọ̀ nínú ọba sáyẹ̀ bí sẹ́ríkì àyè bí sẹ́ríkì nínú ara rẹ̀ ebi lè ìlàtọ́ ló bí ọlọ́wọ́ ẹ́ lọ́pàá lè lọ bí ilé ẹ́ lè lọ́pàá gbogbo jọ́bíjọ́ bí alábẹ́lá kan sọ àbí àmì lẹ́bìn ní ẹbá ń fi àtibọ̀tán rí ẹnu rí ọ̀gbá láti láti máa ṣe pè fún àbí láti máa kàn wọ́n lábúkọ àti láti máa bàbí wọn láti máa bókọ ọmọ jẹ́ ẹgbẹ̀rẹ̀ yẹn sọ máa ṣe rí àbúrú burúkú ọ̀dárí ìkọ̀kọ̀ fún wọn mọ́ níjọ́ tí wọ́n fi ẹ̀yẹ gba ìdàkára láti pòtẹ́tì náà lọ́dí mú wọ́n ní gbogbo pálábà pàtàkì níwà jẹ́ ọ̀nà ìjọba ìnábi wo wájú tó wọ́n ìgbówọ̀ tó wọ́n ti jí òrẹ́ ní gbogbo àwọn tó rí nìyẹn bí ẹ̀kọ́ wá dé nígbàtà yìí ti 2021 kuma títí fún wọn sábé ní fún wọn gbogbo rẹ̀ fàlànà tó láyé àrẹ yìí sáfàwọn ibi tẹ́lẹ̀ ọlọ́pùn wọn bá rẹ̀ rẹ̀ ráyá ìkárata wọ́n sí èèyàn gba ìjà kára bí ọgbọ́n tó kọ́ tó wá lógo bí ìdé ẹ̀fọ́ wá kálọ̀ tí gbogbo ẹ̀rẹ́ ká fún yíyọ̀ kẹbí ẹ̀yẹ yọkù bí àyà fún ìta lẹ́ndẹ́ bí ejò ogún tó jáde ní lẹ́bí ejò ẹ̀mọ̀ wá sọ̀rọ̀ sí wọn sábé bá ní ẹgbẹ́ ilé ìbáṣẹ́lẹ́ burúkú yẹn ní ẹgbẹ̀rún ọjọ́ lóòrùn أصح صحبته سواء في خارج نيجيريا وفي داخل نيجيريا فالله نبي الله عليه gbogbo àpapọ̀ àti bambuka bí ànàbí bóyá nàìjíríà ní àfihàn nàìjíríà kódà tó yẹ́bà orí ọlọ́run ìjọ dáàbò eléyìí ò tètè àtàbí ni èdè wọn gbọ́ ti tí wọ́n ti jẹ wọ́n ń gbèsè láǹfọ̀ yẹn mo dábàá bá bá tí wọ́n wà ń jẹ́ tí wọ́n ń dìbẹ́ ní ànàbí yá jẹ wọn náà gbọ́ bọ́ àkàkà akọ́sẹ́ni náà jẹ́ kèrè wọ́rọ̀wọ́ ẹmọ̀ tí wọ́n bá pàkàn lọ àwọn alágbára ayé ilé orí ọ̀rọ̀ oníyẹwọ́ fàárí síyà wọ́n tún tọ́pa wà ní ayé ìjọ tí ò sí atomic bomb tí ò sí ìbọn tí ò sí nothing ọ̀pọ̀ mbẹ́ wọ́n fẹ́yìn wọn balẹ̀ ní ọ̀sà àbẹ́bì ilé gbogbo ọba jẹ́ kò sí papọ̀ ọ̀bágége àti lọ́pẹ̀mú àti nílọrin àti níbi kan àti ní ìran wọ́n máa tẹ́tẹ̀ tó wà wọn lè jẹ́ wọn àti lọ́bẹ̀ẹ́ ní orílẹ̀ ìjà èyí sí ìpòyàgà bí ẹ̀ẹ́jọ́ káàkiri gbogbo ayé rẹ̀ ló mọ̀ kọ́kọ̀lọpọ̀ náà ní gbọ́ wa káàkiri ayé ẹgbà bí ẹ̀ ọ̀pọ̀lọ́ ní bàbá dé bí ìrùkápò bàbá ti gbọ́rọ̀ dé lẹ́wọ̀n àbáde ẹ̀ẹ́sẹ̀ ní fẹ́ǹsì àmẹ́bí ọba ti dákun àbáde ìlé tẹ́ bàbá ẹ̀sùn orí burúkú ẹgbẹ̀rún ìdájẹ́ báyìí pọ̀ kí ẹ̀ lè mọ́tẹ́ ilé ìgbọ́ fún wọn àmẹ́kù tẹ́ rí lára wọn lè ní kí bẹ́ẹ̀ bàbá sábà bẹ́ẹ̀ lórí ìlú ní ó ti bẹ́ẹ̀ lọ nígbà ọgbọ́n wọ́n ìṣẹ́ ìmọ̀kọ̀ àti ọ̀gá bá bí jẹ́ mọ̀lẹ́ta ni tó bá tàbí ilé ó jẹ́ agbó wọ́n sá ní ọgbẹ́ bí ẹ̀jọ ọgbẹ́ bí ẹ̀ wà bá bẹ́ẹ̀ wọ́n jẹ́ ìrora lóòrùn yóò sì jẹ́ ìrora lóòtọ́ ṣùgbọ́n wọn pé kò ṣe sùúrù wọ́n ní bó ti tẹ́kí ní ogun tó kí lọ parẹ́ lóòrùn yẹn ni ẹ̀ أقدر النبي صلى الله عليه وسلم هو نصف النبي في الله بجاء في دين قارئ فقال الله أكبر النبي وأبي ولم وبدوني وني أشهد أني عبد الله ورسوله Ìdí ìjọ tó tún ẹ̀rí jẹ́ wípé bẹ́ẹ̀ tí mò ní òjísí ọlọ́mọba ẹ̀rù ọlọ́mọba ní ní ṣe ẹ̀rí sọ́rọ̀ kí n parọ́ ìtumọ̀ tàbí náà lẹ́yìn ànábì wa pa bìláàlì láti fi ilé bìláàlì kéde fáwọn èèyàn sínú ànábì lẹ́kọ́ kéde òun àti pé láàyè ìkòló ìjẹ́nàdá ìlànà sun mùsùlùmí kò sí ẹ̀dá kan tí ó wà ìjẹ́nà àti tó bá ìlànà fọlọ́ ẹ̀sọ́lẹ̀ ẹgbàgbé ẹ̀ wọ́n ìdá mi nà bàbá wa ń sọ̀rọ̀ ìsìlámù ìsìlámù nítorí ànábì ló fi bẹ̀rẹ̀ ìgbọ́kọ̀rọ̀ wọn mọ̀lẹ́bí wa bọ̀ fún ọ̀pọ̀ nínú ìsìlámù ti bẹ̀rẹ̀ látòrí bàbá wa Ádámù alayhi salatu wa salam kò bá nàbí ọlọ́run òdìdí ọlọ́run tó wáyé wá ṣe méjì lẹ́sìn ìsìláàmù náà gbogbo wọn sí wọn ikú ni penalty day plan kò náà ní submission kí ni submission fọlọ́ pàtàkì ní ilẹ̀ bilal kéde fáwọn èèyàn pé ẹnì kan ní wá sáyé tó kú ẹ̀ láyé kó wá ráàlì jẹ́ nínú ọlọ́wọ́ bá wọ̀ nílá náà tó mùsùlùmí àti kó jẹ́ mùsùlùmí àwọn ẹni wá tẹ̀síwájú sọ ọ̀rọ̀ kan sí ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáàmọ́ sábà kúrò ولو أن الله يوجد هذا الدين برجل خارجي ọlọ́wọ́ bá ti máa ran ìsìláàmù lọ́wọ́ ń bà ní pẹ̀lú ìyẹn rádáradá ìyẹn rádáradá ní ṣùgbọ́n yóò rẹ̀ ẹ̀sìn lọ́wọ́ ẹ̀rọ rí òun èèyàn dákújà fún ṣùgbọ́n wọ́n lè lò láti àfíìsì Islam lóògbà dákújà fún tó sọ pé ogun tárákùnrin yẹn jà tó pàtàkì wọ́n dà lójú ogun mi ọlọ́run fi rẹ̀ èsì lọ́wọ́ ní gbogbo gẹ́gọ́ ọmọ iná lò wọn afàṣẹ́lẹ̀ ọmọ ọmọ ọmọ subhanahu wa ta'ala ọlọ́run ti wá ní ẹni tí ó lọ sí ẹ̀jú láti bọ̀tán sí ẹ̀rọ yẹn dà ẹ̀kọ́lọ́ bí ayé ìgbóni gbìyànjú láti bọ̀tán ó ti kan dà ẹ̀yẹ náà lè tó wọ́pọ̀ nínú ti ọlọ́run ti máa ń ti bá wẹ̀ lẹ́yìn كما قال تعالى في سورة العنكبوت في آخر تلك السورة قال تعالى والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين ní ọba jẹ́ ìgbìyànjú tó yọ́ ọlọ́run nípa ẹ̀fẹ́ ìrìn láti bọ̀ sáyọ̀ dá ọ̀tọ́gbé tí ń dà ní ìgbìyànjú ìyàjú tó wọ́n láti bọ̀ sáyọ̀ rí bí ẹrú ìtàrí inú àdébì kọ́ọ̀tàlá kìtà láṣẹ bí ìjà ti gbàdúrà ó jẹ́ ọ̀pọ̀lọpọ̀ ogun lójú oorun wà máa bẹ́ẹ̀ ní kàtọ́ra ní ìhà ìrìn náà ọ̀pọ̀ mẹ́ ó ti gbọmọ náà lè yálà fún kọ́tàlá mẹ́ta torí kó parẹ́ torí kó tẹ́lẹ̀ ní jàmá ọ̀pá rẹ̀ lè ló ọmọ gbàgbára púpọ̀ lọ́dọ̀ ọlọ́ọ̀ni ó sì jẹ́ ẹ̀sẹ̀ sí ọtọ́bí púpọ̀ eléyìí jẹ́ ọ̀kan náà ẹnu tí ìyí káàkiri wọn lọ tọrọ àti pé àti pé ló fi ló fẹ́ kárẹ̀ kéèyàn kárẹ̀ asọ́fún afẹ́sẹ̀ ní ọ̀nà kéèyàn wá tọrọ kún fún rẹ̀ ọ̀tọ̀ nìyẹn àbí ó yàtọ̀ jẹ́mọ́ èyàn fara rẹ̀ léde bóyó jẹ́ nǹkan gbogbo rẹ̀ lé ìgbà kéèsì ọ̀tún tí ẹ lè tọrọ kún rẹ̀ ní ọlọ́run tọ́ ó jẹ́ gbẹ́rẹ́ ilé ẹni tí lọ ọ̀yá àbíyànjú ilé ẹ̀bí ló pa rẹ̀ àbí ẹni tó tọrọ kún fún rẹ̀ àtẹni tó para rẹ̀ ìgbà kan náà làwọn méjèèjì lọ́dọ̀ ọlọ́ sílẹ̀ sọ̀rọ̀ nígbọ́ bẹ́ẹ̀kọ́ ọ̀ tí ẹ̀rí wá gbà amàfíyàtọ̀ wà láàrin ẹni ó bí ló parí àtẹni tó sọ̀rọ̀ sí fún rẹ̀ sáàrì ipa tí ẹ̀rí ló parí yìí ẹ sọ̀rọ̀ jọmọ́ ẹ̀rùn yẹn lọ́la ń sọ lábẹ̀ kan pé yáyẹ ọgbà pọ̀ sáàrì ipa tí ẹ̀ sọ̀rọ̀ sí fún ṣe wà fà um, ẹ̀yẹ́ lè tọrọ ikú fún ẹ̀ ìyẹn sì lè má tọrọ ikú fún ẹ̀ ṣùgbọ́n ìfí ọba jọba wọn fi ìdí àlé ayé àwọn tí a máa ń báyé tí ìtẹni lọ́nà láyé tí ò jọba ọ̀rọ̀ ẹ̀sìn gbọ́jọba ọ̀rọ̀ wọ́n àfihàn àwọn fáàmì kò sí ibi ọjọ́ àìsọ̀rọ̀ pé kọ́lọ̀ mú yàn fún ìtorí ẹ̀ sọ́rọ̀ mi yóò fi ṣòro yóò fi máa bẹ lọ́nà òpin tó lè ṣẹlẹ̀ kò náà nípa máa ṣàdúrà bó ṣe wá ní ọkọ̀ àti ìfìyà pẹ̀lú láìpẹ́ náà àbáṣe radiyallahu ta'ala anhuma orí anábíwa Muhammad sallallahu alaihi wa sallam ọlọ́run sọ fún ànábì báyìí pé yá Muhammad yẹrẹ Muhammad ìdásọ̀lá ìdá ọkùnrin Ah, àbí nígbà lè gẹ́mọ́ ti gẹ́lò àdíjì ni àdíjì tánù òun náà lọ́rọ̀ àmẹ́bí sọ́rọ̀ lọ́rọ̀ sọ́lọ̀ àmẹ́bí ní láyé ọmọ yẹn ní àádókùnmọ́ ìmọ̀rọ̀ àmẹ́bí yẹn ní kọ̀ọ̀kan ní ọgbọ́dọ̀ máa tọrọ kú fúnra rẹ̀ ẹni kọ̀ọ̀kan ní ọgbọ́dọ̀ máa tọrọ ikú fúnra rẹ̀ yìí tí ó fi máa tọrọ kú lè kọ́ ọlọ́run jẹ́ mọ́ sí tẹ̀lé tó wáyé tó tẹ̀lé ayé yọ́ da fún mi wọ́tọ̀wọ́ fàyè wọ́n á mọ́bẹ̀ kúrò lórí ilẹ̀ tó bá fi wípé ìmọ́bẹ̀ kúrò lórí ilẹ̀ ní ọba da fún mi ìyẹn lórí kìtì náà tayé ṣùgbọ́n tó bá ti kó kìtì náà tẹ̀sí ní wípé dáwà bá nílùú àkékeré ayé ga jù báyìí lọ yóò fi àǹgbóná sí báyìí gbogbo àwọn ìgbójú ìtẹ́ ilé ìgbà tí kéré àwọn ọmọ ọmọlúwàbí tó yẹ kó wà lára àwọn èèyàn tá lọ́jú bá ń ké kò sí mọ́ gbogbo dáadáa tó èèyàn tí ó jẹ́ mùsùlùmí máa ń ṣe kò sí mọ́ èèyàn wá rò pé pé lọ ọlọ́run kí èèyàn tó ń ṣe kí èèyàn ń ṣe láyé mọ́ ọlọ́run bomi gbó mẹ́ẹ̀ orí ìyẹn ni ó ráì ọ̀pọ̀lọpọ̀ sàábé ló ṣe ọ̀pọ̀lọpọ̀ sálà ni wọ́n ti rú ẹ̀ mọ́ òpin tí ní ọ̀dọ̀ àjàgbé lẹ́rí mẹ́ta lójú ló máa rí yìí nígbà mẹ́bí òfin tọ́ tẹ́lẹ̀ gbò ó gbogbo kọjá bó ṣe èyí gbogbo tí ó bọ̀ mọ́ lójú yìí náà ní ìdè nínú ọtí kiri ti wá di náà ìdè ẹ̀yẹ wọ́n kàn lẹ́bi ní option pé tó lọ àbó dùn àrẹ́bí ẹ̀yẹ mọ́ lọ gbogbo tí ó lẹ̀ tẹ́lẹ̀ gbọ́ sí ìjọba mọ̀ yé ti ọmọ lẹ́yìn tó bá sọ yóò ṣùgbọ́n tí ìdí náà bá dé bẹ́ẹ̀ alẹ́gbẹ̀ẹ́ náà máa ṣe ládùúgbà wọ́n ti wá ní ọ̀kan lẹ́yìn ìfàgbẹ́mbá ìmọ̀ àbáṣe wípé ọlọ́pàá bá sọ fún àlẹ́bí pé yá Muhammad ilẹ̀ Muhammad ìfàṣọláìta tó bá kí wọn tán ọkùnrin náà mú mẹ́ ilẹ̀ àti alùkàlùkàlùrọ̀ máa ṣe àdúrà tó ń ilé àti alùkàlùkọ̀rọ̀ mo ń bèèrè gbogbo orí lọ́dọ̀ rí ọlọ́run wọ̀dárí kalmọ̀nkara mo sì ń bèèrè ìrànlọ́wọ́ láti mọ́ fi gbogbo tí ọ̀dá sílẹ̀ ìrí ọlọ́run wàhúbánmọ́sàkín àti ìmọ̀ nífẹ́ àwọn aláìní àwọn aláìní tó bí jẹ́ bọ́wọ́ ní òkẹ́nu ọlọ́run kánú ìdá àwọn aláìní tẹ́ ń parí gúdà bí lẹ́rìí márùn-ún ojúmọ́ èrú ìrẹ́kọ́lẹ́kọ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ lẹ́bí ọ̀rọ̀ ọlọ́run gbọ́rùn-ún فإذا أردت بعبادك فتنة إما أدوى يمين فإذا أردت بعبادك فتنة kiri ọlọ́run bá fẹ́ sọ àdánwò kalẹ̀ lórí ọ̀rọ̀ ẹ̀sìn lábìyàn tí mọ́ sí tí mo wá ní mọ́ sí máa fàkùdí sílẹ̀ ìlà ìkàbọ̀ ìrọmọ tó ọlọ́run mú mi kúrò láàrin wọn bìfọ́ àdánwò ni ó tó já lulẹ̀ mẹ́jọ àdánwò ni ó gbé mi jẹ kúrò láàrin wọn tó mọ̀ sí títí tí náà ẹ̀sìn bá pọ̀ nílẹ̀ ìyá lè máa tọrọ fóun kúrò fóun mẹ́ta fún ẹ̀ ilé ìtòjẹ́ ọ̀nà níparí ọ̀nà lè ìtọ́gbàdíwọ̀n láwùjọ pé pé ọ̀pọ̀lọpọ̀ wa náà láàmù ọkọ̀ àwọn àmìlẹ́sì lè wọ́n gbọ̀ ọ̀nà lè tí ó ń pè ní àmàlìyà fún alẹ́ ẹni tó bá pàtìsì irú nǹkan yẹn kọ́ ó kúkú ṣẹ̀yí nínú wà ló kúkú ṣẹ̀yí nínú lọ́dọ̀ àwọn àfáà tí ọlọ́mọdékọ́rọ́ ẹ̀sìn ó ní wọn lẹ́nu ẹni lẹ́kọ̀ọ́ ní society ó bínú parí bí àkọ́kọ́ láǹfà sí lọ́rùn ìlú ìparí tí ó gbajúmọ̀ lẹ́nu látọ̀dọ̀ àwọn tí wọ́n dáwọn ọ̀gbọ́ mùsùlùmí kọ̀ọ̀kan ẹ̀rí bí kí wọ́n rí mara ní alimọ́kọ̀ọ̀kan jẹ́rọ̀ọ̀tì àwọn ìṣẹ́tún mọ́ ẹ̀flóòdì bọ́ọ̀bù bí oríṣiríṣi tí yóò yí mọ́ra kó sì lọ sáàrí ọjà ní kó sì lè gbé ti kẹlé ẹ̀kọ́ parẹ́ kó tó pa ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn àwọn tí wọ́n rán wọn tẹ́gbú wọ́n ní àmàlíyà tó ń ìfi ṣàríyà wọ́n fi àfi ọdẹ ìlàlá ìnára àmàlíyà tó ń ìfi kúkú ìtakò tọ́lọ́ ni ọkàn ẹ̀yìn ayé ọgbà ní ẹgbẹ́ ìkàfàtíwà kan lọ́rí ìkànnì lórí àwọn àfáàtí wọn máa ń ṣáàdì èèyàn fún òṣèlè yìí òun náà jẹ́ nọmbà 1 bí ó bá jẹ́ nọmbà 1 kò lè kú nọmbà 2 nọmbà 3 ṣùgbọ́n láyé ìpèlè tàbí ọgbẹ́ ń lẹ́yìn òun nọmbà 1 bẹ́ẹ̀ni òun nọmbà 1 tó dákẹ́ máa tajà nígbàgbára nígbà tẹ́lifọ́sà bí bọ́ọ̀bù ló ń wọ́n rí tó tó tájẹ́ ti àwọn tí wọ́n rí ìkì ó yá yẹ̀wú ní nínú sọ́ra lẹ́kẹ́lẹ́ kan ní àwọn bí méjì ló tájẹ́ ó ní fàgbákò fọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn ó tó parẹ́ ẹ̀rọ bá tó wà kọ̀dọ̀ orí a ní òsìn tó burú ń bẹ̀ tó bá ṣe wí pé pẹ̀lú mọ́jẹ̀kù kí ni mọ́jẹ̀kù náà tó bá lè pé jẹ́ àmọ́ ní ọ̀gánáìsì ẹ̀ pé kó lè ṣe ìṣẹ́ tó ṣe fún ara rẹ̀ ẹ̀dá kò sí làákà yìí tó ṣe rí jọmọ́ mú jẹ mú jẹ jọmọ́ mú jẹ jọmọ́ òun ní jẹ́ jẹmọ́ ìwọ náà ní kò lórí bọ̀sùn ìwọ̀n ìdí wọ́n dẹ̀ ń ṣe látọjọ́ tó ti pẹ́ yìí láti mọ̀ sí àkáàkàn tí wọ́n rí ọ̀pá àwọn ọ̀pá wo sì làwọn ní pọ̀lí tí kúkí ni o hrs ni wọ́n ń bá káàkiri lọ́gbà gbọ́rọ̀ ẹ̀sìn ìgbọ́n ló jẹ wọ́n lógún ẹ̀rì ó rí gbọ́rọ̀ yóò dé ní gbọ́gbọ̀rọ̀ àwọn èèyàn dáta bá ní ìbọ́ tuntun ẹ̀rọ wa fún ilẹ̀ ẹ̀yà ni lórí ìyókù ní alágbé àmì ẹ̀rì wọ́n rẹ̀ yóò rí ẹni gbogbo ayé ọkọ̀ rẹ̀ wọ́n yẹ láàmù ọjọ́ pé ẹ̀ṣọ́ra fún wọn ẹ̀ṣọ́ra fún wọn ẹ máa bá ẹgbẹ́ pẹ̀lú ẹ̀wọ̀n lẹ́ṣùn àti ẹ̀gbọ́ àwọn bá ń sọ ìwọ́n ní ọjọ́ ìgbésí tó mọ́ nàìjíríà irú títí ìgbẹ́ lórí ti ọ̀nà ní ìgbẹ́ lórí ti wọn wọ́n lè lọ́sí láǹfààní àti ẹ̀fọ́ sí ẹ̀ wọ́n ti bá lẹ́wọ́ ọ̀gbìn àwọn tí ẹ̀wọ̀n náà fi di wọn lù láyé bá gbà àwọn tẹ́tẹ́ tí wọ́n náà bá rẹ̀ àwọn ló dì sílẹ̀ báwọn ilé ìdí ní sílẹ̀ fatuwa burúkú ni fatuwa gbogbo wọn kọ́ mùsùlùmí kó di nǹkan bọ́ọ̀bù mara tó kàn lọ́yẹ̀ tí ó bẹ̀ nídìí kan wọn ló kúkú oríire ikú eré bú nìyẹn lẹ́yìn tó kú oríire ó bí ló para ẹ̀yìn tó ní ọmọ ìkó wọn para kó tó pẹ̀lú ìsìlámù para mi ọ̀dà kò bá ṣe rí àtọ́lọ́mọ kan àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wà jẹ́rìí kan ní wọ́n lè mú wa tó lálàáfíà tí ó sọ̀tọ́ di ìbáǹkọ́ yóò wà gbá gbogbo àwọn ọ̀rọ̀ láti mẹ́rin wa Muhammad sallallahu alaihi wasallam tó ti sọ fún wa ìfẹ́ ọgbà dànù tòtòrí ẹ̀ kàmọ̀bọ̀lá àrìbí láti máa gbọ́n lẹ́tọ́ọ̀tù wọ̀lá máa gbọ́ wọ́n bá tẹ́láwọ̀ èèyàn tí wọ́n sọ pé kò sí tó burú ní kéyò bí bọ́ọ̀bù mọ́ra tó mọ́ lọ ẹ̀kúrò ẹ̀rọ ya lọ jà lé gọ́ọ̀mẹ̀ntì transporters ní àwọn ìjọ tó ní ìjọba ní ìjọba ní àgbẹ̀ẹ́gbẹ́ lọ ní ẹ̀sìn wọn pé ara wọn aṣíláwí tí a ń sọ nù wọ́n lè fojú jọ wá tán kí ọ̀pọ̀ wọn tí wọ́n dìbẹ́ndì àjẹ́ndà ẹgbẹ́ náà dìbẹ́ndì ní dìbẹ́ ìsìn ọlọ́ náà ló lè sún ọ̀pọ̀lọpọ̀ wọn débi tí wọ́n ń ṣe ní tó ah, ti wáyé ilẹ̀ jama ọ̀pọ̀lọpọ̀ wọn lè fún àwọn ọmọ mùsùlùmí ní fatuwa búlù nígbà tó ti sọ ọdún ọ̀rọ̀ yìí ní ṣẹ̀dẹ̀ tó ọ̀pọ̀ tí yé ẹ̀ ní tó ti fà sí fatuwa rẹ̀ inú ọmọ bíi márùn-ún sí mẹ́fà sílé ìbéèrè tó bí kò sí kankan wọn tó pàtìsì ẹ̀ ṣùgbọ́n ọlọ́mọ làánú tẹ́ ń gbé tòlù ẹni tí ó ti mọ ọlọ́gbọ́dọ̀ ọgbọ́n kábọ̀ ó lè máa rí sí jẹ tí ó sì bá wá sílẹ̀ wọ́n ìkọ́ mọ̀ rí ti mọ́ ọmọdé àti tó lè rẹ̀ sí odò ara ẹ̀mí nìkan ọ̀nà máa lọ nígbà tó gbọ̀ onígbà tó pé wáyé tẹ́ ìjẹ́ máa lo àkọ́bí ọmọ yìí sílẹ̀ àjẹ́mọ̀ lè ní máa jálẹ̀ sí ẹ̀yẹ ti rẹ̀ wà jẹ́ mẹ́rin àwọn òkúrọ́ sábẹ́lá ọmọ ọmọ tó hàn ìgbà wọ́n láǹfààní وصلى الله وسلم على نبينا محمد وآله وصحبه أجمعين لجنة الله والصلاة أبي القلوب tọ́kùnrin bá kọ ìyàwó a máa pè ní tọ́lá tọ́kùnrin bá kọ ọkọ a máa pè ní alùkúlò méjèèjì náà separation náà ni Insha Allah inú àwọn ọ̀rọ̀ tí a tún máa padà gbéyàwó lẹ́kùnrin rẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ tán tó bá ti wá rí rẹ̀ owó orí tó jẹ́ máa rí rẹ̀ dáórí rẹ̀ agbápadà fún ọkọ̀ tọ́kọ́ lè fi kún àbí èlé fi kún ẹ máa gbọ́ yẹn lẹ́kọ̀ọ́ ẹlẹ́gbọ́ tó lè fi kún ọ̀rẹ́ fi kún alówó orí ẹ̀ wá mílíọ̀n ní ọkọ̀ ní kò tó lè kó tó lè rí ní ìfẹ́ ìtàn tó lè ẹ̀ ló ti jẹ́ àmọ́ ọmọ lẹ́kùnrin ìdọ́pàá láìsẹ̀dé tó fún náà ló bá gbà ṣùgbọ́n ta sámọ̀ ní pé tó fún olówó orí tó bá ti bá padà kò lè ṣe ọkọ̀ rẹ̀ náà o ìfàmìlì ó ti dáyà láyà tó má fi di ọkọ̀ ọlọ́kọ̀ ni ọlọ́gbọ̀sọ wọn ni ẹ̀yẹ tààrà rẹ̀ yìí owó rẹ̀ agbọ́ ilé ẹlé gbọ́ àgbọ̀sọ ilé gbọ́ adìẹ ilé náà gbọ́ gbogbo àwọn yìí ni owó tí ò alọ́gbà tó wáyé pé gbogbo ẹ̀ náà láti rí náà rí papọ̀ gbogbo ẹ̀ náà ni wọ́n dá padà bó ti jẹ́nu ẹ̀ṣàmà àtà tẹ́ṣọ̀ ìdóòdè nọmbà wọ́n náà Àwọn ọ̀rẹ́ ẹ̀rọ eh, ní àwọn tó ti wá ju ọjọ́ lókè ọmọ ní ìyá mi ìbínú nígbà tó àtọ̀tọ̀ ní sáńdì ó bínú ó lọ bí odò bí odò ṣe gbóǹdè ọlọ́yọ̀ lójú so wọ́n máa nínú ìṣe ìta wọ́n máa nínú ìṣe nǹkan mi so ọlọ́dẹ̀ gbogbo ẹ̀ ló máa tọ́ fún un tó ti ah, gbogbo ẹ̀ ó sì ìyá nígbà lọ́dẹ̀ ìṣẹ̀lẹ̀ lẹ́fàkù sọ́lẹ̀ wá pẹ̀lú olùkọ́ lórí ọ̀gẹ̀rẹ̀ lórí lórí àbí èyẹ ìjọba rí òdì wọ́n lè tó wá sọ pé yọ́ ní ọ̀pọ̀lọpọ̀ ẹ̀bá dé ẹ̀rọ bá wá tán bí àpáta yọ́ gbogbo ẹ̀bá dé yọ́ ló bá dé bí ọ̀rá nígbà tó dà pàtó ẹ̀mọ́ bí ó kú sílẹ̀ ní ìjọ tó dà pàtó lórí àbí èyẹ ó dòdò ó di kílé kan ó di kílé kan yọ́ gbogbo ẹ̀bá dé tó bá wá tẹ̀lẹ̀ bẹ́ẹ̀ tó wá tẹ̀lẹ̀ bẹ́ẹ̀ gan lóòtọ́ tí ó kú lù yẹ́ ti kú náà lò yẹ́ ti wá lè fi sọ fún wa gbogbo wá di òkúta tó ní gbogbo tó ló ní náà tọ́nà òní ní ìgbé láti yára àmáta ó bèèrè yẹra ọ̀bá bèèrè ẹ̀hẹ́n yẹra ọba sọ bá wọn kèfèrí tí wọ́n ń dá òkú restoration àti pé ọlọ́run gbẹ́gbẹ́ ìdí lẹ́yìn ìgbà tó ti gúdá ọlọ́run mọ́ wá fi àpèjúwe pé ní ọlọ́run pé àwọn táwọn ti di ilẹ̀ àwọn táwọn ti di òkúta táwọn ti di ẹbí mọ́lẹ̀ ẹlẹ̀ lẹ́lọ́lọ́wọ́ ó gbé nílé ọlọ́wọ́ fún wọlé sínú sọ́lọ́dún àyẹ̀ sọ́lọ́dún ìsra ọlọ́dún kó ló ìjárọ́ tẹ́lì àwọn fàdí ìdẹ̀lì àwọn kí ni ó àwọn kálùkọ́n nígbà yàgbó fi ṣúlú àájìrí ní ìgbẹ̀dá òkè àwọn ìjọba bá ní tó tó kúta òkú rẹ̀ náà ló kúta nì ọlọ́wọ́ sọ bí ẹ̀dẹ́ rẹ̀ tó bá jọ́ gbẹ̀rẹ̀ kìí àwọn ìjọba fẹ́ sọ́dà tó àmọ́ nílé dé ẹ̀rẹ̀ kan wọlé ó domi ó di ló bá rí ọsọ rẹ̀ kò bí wọn gbọ́dọ̀ mọ́ ní mọ̀ ọ̀nà náà ní mórílé rẹ̀ tó bá ìdè dáadáa ọ̀gá àdìjẹ́ náà ní mórílé rẹ̀ tó àwọn lọ́wọ́ sọ́dọ̀ bí yé wáyé jẹ́ wọn lọ́wọ́ rẹ̀ Náà, náà, bèèrè tó lábẹ́ pé ó kọ́ ọdún ló bá lọ pa rẹ̀ tó kọ́ lọ pẹ̀lú ló bá kú àbí ẹ̀yẹn tí ó kọ́ mọ́tò wà àbí ẹ̀yẹn lọ pé má jẹ mọ́tò yájọ tí mọ́ wà yáda mọ́tò pa rẹ̀ nígbà tí ó jẹ mọ́tò lẹ́lẹ́ rẹ̀ lọ bí kan láti

torí ilẹ̀ ẹ̀dọ̀gbọ́ parẹ̀ lẹ́rí ogún rẹ̀ ilé ìkan àti bẹ́ẹ̀ ṣòro ti lẹ́nu ó lè mọ́ mọ́ wà tó pé yóò ti mọ́ wà lọ náà nù tí tó ló fi mọ́ wà ó lè mọ́ láti lẹ́nu ìmọ̀ ìtọ́lọ̀ bá ní yóò ní yóò ní náà nù ìmọ̀ lọ fẹ́ ká kọ́ ìṣàdá alẹ́ àná gẹ́gẹ́ bí a ti fi ṣàdá ní na áwò ọlọ́dọ́bìnrin ní iná wọ́n bá tábà ní ìsàn alákùnlùṣe ọlọ́run láì fi gẹ́mi o ó ṣe ìgbéra dájú gbogbo nǹkan lọ́rùn yẹn lẹ́bà jẹ́ dẹ́rẹ́bà ẹ̀ pàkẹ́ lẹ́bà gbogbo tó máa tàbí ẹmọ pàkẹ́ ẹmọ pàkẹ́ bí i ẹ̀ pàkẹ́kẹ́ rẹ̀ àmẹ́rin lọ́nà òun láìpẹ́ ẹ̀ ló ti jẹ́ náà náà nínú tọ́gbẹ̀ ìlànà tí ní ìsìláàmù sọ nínú lórí ẹbí rẹ̀ èyí tí wọ́n ṣe ẹlẹ́ẹ̀kejì nípa láti ṣòro àwọn kan tó lè pa ẹ̀ṣẹ̀ rẹ̀ kí ni àwọn kẹta lè àwọn ọmọ ní orí ẹ̀ ọmọdé mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ojú ẹni wọ́n gba ọ̀pẹ́kì ẹ̀ lórí ọ̀rọ̀ pos ní ìjáàrọ̀ ọmọdé ìjáàrọ̀ ọmọdé kọlù ọmọdé mẹ́tẹ̀ẹ̀ta ẹ̀ náà ni iṣẹ́ àwọn tó ń ti pos kò lè ju mẹ́tẹ̀ẹ̀ta ẹ̀ lọ káyá ni lówó káyá ìdìkan fún yàn ká fi so mẹ́tẹ̀ẹ̀ta yẹn náà wá ní ẹni bá lè wọ̀ tí yóò bá kẹ́kọ̀ọ́ ètò bó ti yẹ kí wá kọ láìsí méjì ń bẹ̀rẹ̀ bá ń dẹ́nu operation pos tí àwọn èèyàn ń fi lọ́wọ́ báyìí ṣùgbọ́n inshallah àsọ̀rọ̀ lórí ẹ̀fún wa lẹ́kùnrẹ́rẹ́ ẹ̀ẹ́dẹ́gbẹ́ni ọlọ́run náà ní òṣèlú tó burú mẹ́ wọ́n yọ nínú owó ẹniyẹ fún ọjà tí ọ̀rà bẹ́ẹ̀ náà rẹ̀ kan lẹ́yìn tó rẹ̀ tó tó lẹ́nu tó kò tó lẹ́nu náà. Ìlànà nínú àwọn ìbéèrè tí ó wà ní ẹnu ìbéèrè pé ta ni jamaati tẹ̀lé kékeré ìyàn òde wọn. Ìnà ẹlẹ́ẹ̀kejì wọ́n ní sí dandan ni kí obìnrin ṣe kọ́ náà nígbà tí ó bá ti ṣe ìkọ́ náà. Èyí sọ dandan nígbà tí ó bá ṣe àṣìṣọ́lá tí ó bá gbé wọn dúró ṣùgbọ́n tó bá ṣe é sí ìkàkan bẹ tó burú bẹ̀ lò abdullahi ibn ọmọ ọmọ ọlọ́mbà ni yọrọ sí wọ́n bèèrè lọ́dọ̀ ẹ̀kọ́ tó bèèrè lè ṣe nǹkan ọmọ ó ní ìrántí ọlọ́run lè wọ́n lè sọ pé sọ́mọ́ sí ìrántí ọlọ́run sọ̀rọ̀ ó bèèrè sí kọ́ ọmọ kò sí tó burú ṣùgbọ́n kì í sọ̀rọ̀ yẹn sọ̀rọ̀ ẹ̀ẹ́dẹ́sọ̀ alákọ̀ọ́kọ́ ẹ̀yìn láti gbàgbé sọ̀rọ̀ náà ó lè jẹ́ lára ẹgbọ́n ilé àwọn àbúrò ní ọ̀nà àwọn ọ̀rẹ́ ilé àwọn lẹ́bí ní ìlọ́wà fún bẹ́ẹ̀ mọ́ lápòtọ́ ìbéèrè tẹ́bẹ̀rẹ̀ ìbéèrè ńlá ní ìmọ́dé sọ́rọ̀ ọjọ́ òní àwọn àjọ kan bí àwa náà dá sí bí a ti sọ pa àwọn necessity ló kọ́ ìfún àkótó ìbí àwọn kan lè sọ fún wa kọjá pé bí ọmọ ní akálò ilẹ̀ bá fẹ́ kọ́ wa lé jìnàjìnà ẹ̀kọ́ wa ń tòsí àbí wọ́n ní kò tètè tí ò bá tètè ẹ̀fọ̀gẹ́kẹ̀ lẹ́ẹ̀kì lọ́ẹ̀gbé ìfẹ́fẹ́ rọwá dàndẹ́fẹ́ rọwá fún ẹ̀rọwá fún ní tòsí ìrìnà ìfẹ́lẹ́fẹ́ mú wá sílé lọ ni wọ́n bá fi ní òjò ìgbé ẹ̀rígbẹ́fọ̀gẹ́kẹ̀ ẹ̀rọ mọ́ jáde àkọ́kọ́ ilé báwa ló ti ṣe rí ní ma ń sọ́tọ̀ fún mo sọ́tọ̀ tó ṣe àti iye fún mi lájọ́ wà tẹ́lẹ̀ náà alámọ̀rọ̀ wáyé náà dárbàdó náà fún náà fún wọ́ṣọ́ náà fún ọ̀dárí tó bí ọ̀nà òfin níbi tí wọ́n mórí lé láwùjọ wọn lẹ́ pẹ̀lú ṣe wọn tàbí lálẹ́ ìbàjẹ́ bẹ̀ dáwà tàbí gbèsè dáwà sí olékódòwà tó lé àwòkọ́ṣe dáadáa ìgbàwó yẹn lè máa wù níta gbangba látara ìdákanà bí àwọn tí wọ́n máa ń rọ̀ ọ́ jẹ́jẹ́ lọ́lá wọ́n yìí ní kọ̀wọ́n ìrìn àti ẹgbẹ́ ẹ̀dọ́ táwọn èèyàn máa ń rò pẹ̀lú pẹ̀lú wọn ni wọ́n ya ọmọ wọn dáadáa ní bá ní ìrìn ìdínájú <laughs> ẹ́ nígbàtà ojú ló gbá ni wọ́n tún lọ́rọ́ lọ ìdínájú wọn lórí mi lọ nígbà ojú wọn láti àbọ́lọ́ ẹ̀rọ ń bọ̀ lórí ẹni iṣẹ́ ọ̀la tó ẹ̀lọ́gbọ́ ìsọkúsọ lọ́pọ̀lọpọ̀ àbá mi sọ tí ó lọ ní ìfẹ́ bí wọn yóò ti ti bá kọ́ ìfún àṣọ ọgbọ́n ilé ìdíjẹ́ náà ilé ìdíjẹ́ ìláìlẹ̀ parọ́ mẹ́ni kọ́kọ́rọ́ tó gbàdúrà ìmọ̀ a ní ìmọ̀ tó ṣe sọ́lá tí èèyàn ṣe ṣe àwọn ní èèyàn wá ìdìkú débi tí wọ́n mú ti gbé ní pẹ̀lẹ̀ nígbà tí wọ́n gbọ́ mọ́ òun ti lè dé dé náà rò wọ́n rí pé lọ́gbà gbọ́ pé tí wọ́n bẹ̀rẹ̀ ti dé lẹ́yìn àti òun ti dé náà rò pé ṣé rákà yẹn ti yọ kúrò ní rákà yẹn lẹ́yìn ìmọ̀mù náà ló sì wà kò ní problem òbí omi tí kì yẹ wáyé bá mi àǹfààní tí ń bẹ́ bí káfí mo jà mọ́nu ìmọ̀mù ti pé kò mọ̀ bá mọ́mù lọ mistake yẹn ó ti lọ náà ọlọ́wọ́ rẹ̀ náà wọ́n ní èèyàn lọ sí iṣẹ́ àmọ́tọ́gbà lérò wọ́n ní èèyàn lọ sí iṣẹ́ pé kí ẹ̀rí wọ ọ̀dọ̀ black lọ sí iṣẹ́ èèyàn lọ sí ìjọra grand ìyẹn sáré mọ́tbárọ̀ bí wọ́n fi àwọn òkú sí èèyàn lè wọ́sọ black lọ bẹ́ẹ̀ ni èèyàn lè wọ green and white green white green Nigerian black tó sábọ̀ kan bẹ́ẹ̀ lè wọ̀ lọ sí iṣẹ́ ìmọ̀lẹ́ ẹ̀kọ́ tàbí ọdún máa ń kọ́ wa ní pé tá a bá ti débi tí wọ́n ti kú sí ká máa gbọ́ bàtẹ́ ẹ̀sẹ̀ wa fún wọn ní ọlọ́ orí ìta máa fún wọn nígbà wọn wà láyé rẹ̀ ṣùgbọ́n máa fi rẹ̀ ẹ̀yìn àti ọ̀fẹ́ sàárì ẹni tí mo sùn ní ọlọ sàárì ìmọ̀mí ní àti gẹ́gẹ́ sàárì àwọn tí kún fún náà nígbà àti ìpèrè ní ọwọ́ lọ sílẹ̀ bábá lọ sí sàárì àwọn tí ó kún fún náà ní àtọ̀fẹ́ lọ fi ojú ìṣẹ́lẹ̀ ojú wọn já ti ṣe ní ojú ogun bá

ìbéèrè kan bí ìlú ìṣe pàtàkì wọ́n ní ṣé ọ́nà ọ̀pọ̀ máa ń mọ̀ tó bá bẹ́ẹ̀ tó bá pọ̀ tẹ̀kù ibi ọmọ mọ̀ tó bá bẹ́ẹ̀ pé torí ẹlòmí àgbéra láti kánú awájú kó wá táwọn mọ̀lẹ́bí ọ̀la ìyàmọ̀ kó bẹ́ẹ̀ kú ni ọ̀dọ̀ gbogbo wa ló dé kó tó lọ. ipe ṣé àwọn tí wọ́n ní ọjọ́ pàǹtí tó jó pàǹtí tó dára yára pàǹtí tó wá wọlé tó lọ kú tó jẹ́ gbogbo mọ̀ kú ni. ìṣàkóso وأن يستقوى سورة لقمان آخر تلك السورة لم وما تدري نفس ماذا تكسب غدا يجي وقول كلا لعوما كلا تمايا وعما دي أمينو أوديما وقلق ونينو أمي Tọ́bá yẹ̀ ti jọ́bẹ̀ jẹ́ ìyá pàdé kí n fún ilá tàílé. Ẹ́ bẹ̀rẹ̀ fẹ́ ló 24 hours ní láti ago méje alẹ́ èmi bí ago méje alẹ́ ọ̀la ẹlọ́kọ́ kalẹ̀ second by second ẹkọ́ kalẹ̀ tẹ́bá wá kan kalẹ̀ tẹ́bá fi ẹ̀kọ́ rí kan náà ọ̀fẹ́ nìyí ń bọ́lọ̀ ọ̀sìnkì ẹ̀lẹ́wà ẹni tó bá aráyè ó lè kọ́ bọ̀ sí tẹ́ ẹ̀kọ́ kalẹ̀ ẹ̀ yẹ ìdílẹ́jì ẹ̀ ó ṣòro kí ó fà torí pé ìbẹ́nu rẹ̀ tẹ́ ẹ̀kọ́ ọgbọ́n ó fi kú nígbà inú tẹ́ ẹ̀kọ́ sílẹ̀ tẹ́lọ́ mo yọ kú ìdí ń jẹ́ kádàrá nì nígbà kan sílẹ̀ ọlọ́run tó tó bá wá rí bẹ́ẹ̀ ọlọ́run wa máa tẹ́lẹ̀ ní náà so máa ta tẹ́lẹ̀ ṣe gbogbo àdàrà ẹ̀mí wọ́n máa tẹ́jẹ̀rẹ̀ náà sọ bí ẹ́jẹ̀ ààrẹ ìtàmọ́rùn ẹ̀mí kan ò sì máa kí ni orí ilẹ̀ wo ní ọ̀pá sí ìyàtọ̀ jẹ́ láti gó kèrè wá sáwọn ẹ̀lẹ́bí ẹ̀lẹ́ bọ́ná ní ìyá ìyàmbúra tí fún òun tàbí tó mọ̀ sí ìyàmọ̀ tí wọ́n padà sílé wọ́n kú sílé ọlọ́gbẹ́mí kan mọ̀ ní tí ó kú sí irọ́ ni ó kàwà pọ̀ yí sílẹ̀ sí ìyá wá sẹ́kù wá kí ọmọ ti ẹ̀ ara ń rọ ni ẹ̀lẹ́ wá ní ìrọ̀ ló bá lé ohun bí ẹ̀rọ tí wọ́n gbé ní ẹ̀rì ìrọ̀ pátápátá ìrìnlẹ̀ dákan ọmọgà tí ó kàn sí ojúṣe ló máa ń wá ó dàjọ́ pọ̀ tí ń tọ́jú ìrìn ayé gan ẹ́ olóòrè yóò yà nínú ilé alóòrè rẹ̀ tó bá ojúṣe náà rí ọba wọn tó kì í wá àfikún dèjì ìrọ̀ dákan ọmọgà tí ó kàn ìṣàlá ilé ìmọ̀ jẹ́ parí àṣàlá wa ọkọ̀ ẹ̀dùn fún ẹ̀yẹ kí a sọ ìjọ mẹ́jọ ilé ìṣàbí ìlú ìmọ̀ jẹ́ parí àwọn ọmọ yàtọ̀ sí rè pé ẹni tí ó ń lọ sàkà ó ń sọ láti lè dé ó lọ sí gbogbo ẹ̀ ó mójútó ìjẹ kó mójútó ṣùgbọ́n ní àdéhùn kan sí kejì ló fi bí á

ṣùgbọ́n bí ọ̀run bá ti jọwọ́ ní bíbí bẹ́ẹ̀ láyé ti máa fi ẹni ọ̀dọ̀ wà sí rẹ̀ báyé bá ga lé ní ẹ̀sìn àbọ́lọ̀ bá jẹ́ àyànwọ́ ìgbé ẹni tí wọ́n parẹ́ ó wá ní tí wọ́n parẹ́ ọlọ́dún jẹ́ ibi tí ìyálẹ̀ fún ṣọ̀gbọ̀ta ó kú bọ́lọ́ púpà fún ìgbìn ọmọ ìyá wọn ó ti yé ọ̀gá nípìnlẹ̀ ẹlẹ́ni wa ní péré ní ilé